ìmọ̀ náà òun náà ni a pe àkòrí ọ̀rọ̀ ìjọba pé a fẹ́ bára wa sọ ní òní. alákọ̀ọ́kọ́ tí a gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ náà ni wípé hadha din yahtaju ila al-ilm ẹ̀sìn tó jẹ́ ẹ̀sìn Islam ó ní bùkátà gan-an púpọ̀ sí ìmọ̀ nítorí wípé ẹ̀sìn eléyìí ò kì í ṣe ẹ̀sìn tí àwọn èèyàn kàn gbé kalẹ̀ tí wọ́n forí rò ọlọ́run ọba òun náà ni ó gbé kalẹ̀ gẹ́gẹ́ bó ti fìdí ẹ̀ múlẹ̀ náà kúránì kẹrin ọlọ́run ọba ní inna dina inda islam ọlọ́run ní ẹ̀sìn tóun ọlọ́run ọba tóun accept òun náà ní ẹ̀sìn Islam ẹ̀sìn Islam wà ní ó nídìí ìmọ̀ púpọ̀ jù ṣùgbọ́n ìmọ̀ tí ń bẹ nínú Islam ìmọ̀ tó tóbi ni téèyàn bá ní kóun ó máa wá ìmọ̀ tí ń bẹ nínú Islam ìdéyàn lè sọ náà ní wípé èèyàn ò lè mọ gbogbo ìmọ̀ tí ń bẹ́nu síláàmù èèyàn ò lè mọ̀ tán àti ìrí ẹnìkan so ìsáwọ àbá jẹmí al-ulumi fil islam tẹnìyẹn wá jẹ́ pé gbogbo ìmọ̀ tí ń bẹ nínú islam gbogbo ẹ̀ lórí pátá yanyan lọ́gbẹ́ àwọn àfáà nígbà tí wọ́n bá ń ṣàlàyé àwọn ahadis wọ́n ò ní nínú àdìsí tó jẹ́ pé a gbọ́dọ̀ máa lò tó jẹ́ pé òun náà lọ jẹ́ àdìsí tó jẹ́ pé tá a bá ti débẹ̀ àdìsí tó fìdí múlẹ̀ láàbà ń bẹ̀ wọ́n ní òun náà ní al wa Muslim àwọn méjèèjì gbìyànjú láti lè kó àwọn àhàdìsí jọ fún wa wọ́n wá kó àwọn àdìsí tó jẹ́ pé ó lálàáfíà wọ́n wá kó jọ fún wa ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà àwọn méjèèjì lámúyẹsàn ibà àhàdìsà rasulillahi sallallahu alayhi wa sallam kìí wá ṣe gbogbo àdìsí àdìsí sálàm tó jẹ́ pé ó lálàáfíà gbogbo ẹ̀ wá ni wọ́n ti wá kó sínú tán torí a rí àwọn ẹ̀kọ́ àwọn èèyàn kan tí wọ́n wò wípé níta àwọn ẹni tí ó máa jẹ́sìn lọ́dọ̀ àwọn òun náà ní táwọn bá ti mú Al-Qur'ani Karim káwọn ó dẹ̀ mú àsọyìn hánì àlùbọ̀kọ́rí àti muslim náà bá ti mú méjèèjì yẹn gbogbo nǹkan yòókù àwọn ọ̀kẹ́ gbọ́ mọ́ kò ní jẹ́sìn lọ́dọ̀ àwọn àwọn afáìsì sọ yí pé ara kò rí bẹ́ẹ̀. ntí a fẹ́ fàyọ òun náà ni wípé ẹ̀sìn wa yìí ó ní ìmọ̀ tí apá ẹnìkan ọ̀ka ìmọ̀ tí agbára èèyàn tí ò ká òun ló nínú ẹ̀sìn yìí tó jẹ́ pé ẹni tó bá yẹ pé ó bá lóun fẹ́ mọ̀ yóò jẹ tó dààmú dààmú dààmú tó bá ní kó dààmú tó náà kò lè mọ̀ gbogbo ẹ̀ tán yányán ìwọ̀nba díẹ̀ òun náà ni ọlọ́run ọba máa fi mọ̀ onítìn nínú ẹ̀sìn so látara bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn àfáà wa ṣàlàyé wípé àwọn àmọ̀ kan wà tó jẹ́ wípé compulsory ni èèyàn kan ní máa sọ wípé àwọn àfa àwọn ẹni tó bá ti dídí ọrùn ẹ̀sìn àwọn àfa àlálọ́ máa bá àwọn kan wà lẹ́gbẹ̀lẹ́ mi wọ́n máa sọ wípé ebẹ́nu kí máa béèrè ni lọ́dọ̀ àwọn àfa àyàn máa ń wò bẹ́ẹ̀ wípé tí n bá ti ń béèrè kí n sì máa ṣe tí mo bá ń ṣe ń tèmi èmi ò ní bùkátà sí wípé kémi ọ̀ wá ìmọ̀ ṣùgbọ́n àwọn ìmọ̀ kan wà tó jẹ́ pé ó jẹ́ dandan tó jẹ́ pé a ní bùkátà sí pé ká wà èèyàn gbọ́dọ̀ má mọ̀ ọ́n èèyàn gbọ́dọ̀ lọ kọ́ ni téèyàn ọba ti mọ̀ ọ́n èèyàn ò ní lè sin ẹ̀sìn èèyàn dáadáa bó ti yẹ kéèyàn ó sìn so látara bẹ́ẹ̀ yẹn ló wá fà tó fi jẹ́ pé a fi wá pe àkórí ọ̀rọ̀ wa ní alẹ́ ilmu alẹ́ wájibu ala kulli muslimin ẹ̀rí láti lè sọ̀rọ̀ fún wa nípa ìmọ̀ generally ìmọ̀ nǹkan tó tóbi ni ìmọ̀ alẹ́ ilmu manfaatun yanfa'u sọ ibahu walmujtama walijalu madarratun yàdúrú sọ́híbàwú wàlmùjítàmà ìmọ̀ àǹfààní òun ni ó jẹ́ fún ọmọ ènìyàn ìmọ̀ tó wá jẹ́ àǹfààní fọ́mọ ènìyàn yìí yóò máa ṣàǹfààní fẹ́ni tó bá ní ẹni tó bá ti ní ìmọ̀ ìmọ̀ ó máa ṣàǹfààní fún un. ìmọ̀ tó tún wá ní náà gbogbo àwùjọ tí ẹni tó bá nímọ̀ bá wà ìmọ̀ rẹ̀ ó tún máa ṣàǹfààní fún àwùjọ kejì òun náà ni pé àìmọ̀kan màdọ́rọ̀tún ìnira òun làìmọ̀kan jẹ́ kéèyàn jẹ́ aláìmọ̀kan ìnira ni. ẹni tó bá jẹ́ pé ó jẹ́ aláìmọ̀kan àìmọ̀kan yẹn ó máa kó ìnira bá a bẹ́ẹ̀ náà sì tún ni yóò tó wá máa jẹ́ nǹkan tí ó máa kó ìnira bá gbogbo àwùjọ tí aláìmọ̀kan bá wà aláìmọ̀kan kò wúlò fáwùjọ onímímọ̀ òun ló wúlò fáwùjọ ló fi jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀jọ̀gbọ́n ní àwọn tó máa ń jẹ́ àwọn poẹ̀tì àwọn alárúbáwá tí wọ́n bá fẹ́ ròyìn àwọn aláìmọ̀kan ìròyìn tí ò dáa tó burú jù òun náà máa ń fún ẹ tó bá jẹ́ aláìmọ̀kan nínú àwọn tó jẹ́ pé ó jẹ́ àwọn poẹ̀tì àwọn alárúbáwá tó kọrin ó ní wàlíjà ìlú náfà mọ́ ó tún kọ́bìlà mọ́ ó tìhìmù wàlẹ̀ áálímù náà wà hín máa tún fa áhíyá O wàlẹ̀ áálímù náà wà máa tún fa áhíyá ó. ó ní wàlìjà ìlú náà aláìmọ̀kan fàmọ́tún kọ́bùlà mọ́ọ̀tì yìí òkú lẹ́yìn tó bá jẹ́ aláìmọ̀kan ẹni tó ti kú ni tó kàn ń rìn lórí ilẹ̀ ẹlẹ̀ sọ òun láláìmọ̀kan àwọn eléèbó wọn ní living corpse òun náà ní gbé òkú tó tún wá ń sẹ̀mí bẹ́ẹ̀ láláìmọ̀kan ti rí lórílẹ̀ èèyàn gbọ́dọ̀ máa yọnu sí pé kóun ọjà láìmọ̀kan ọ̀daràn so bẹ́ẹ̀ ò tí wàá gbọ́dọ̀ máa yọ́nú sí kéèyàn jẹ́ aláìmọ̀ kan èèyàn gbọ́dọ̀ máa dunnú sí pé kóhùn ọ jẹ́ ìmọ̀ ní máa ń gbìyànjú àti sọ pé mo fẹ́ mọ̀ ni mo fẹ́ mọ̀ ni téèyàn gbọ́dọ̀ máa wá èèyàn gbọ́dọ̀ yọ́nú sí pé kéèyàn jẹ́ aláìmọ̀ kan èèyàn ó sì máa wá strive pé kóhùn ojú onímímọ̀ torí pé wàlẹ̀ alimuna wà ń mọ́ tú fa àhíyà àwọn tí wọ́n jẹ́ onímímọ̀ kódà tó pé tí wọ́n bá ti kú báyìí taari pe wọn kú báyìí abẹ̀mí ni àwọn onímọ̀ abẹ̀mí ni wọ́n máa ń kódà kí ti kú abẹ̀mí làwọn onímọ̀ máa ń jẹ́ ọ̀nà tí àwọn gbà máa ń ọ̀nà tó pọ̀ gan ni nítorí wípé kí ni o onímọ̀ tó bá jẹ́ wípé ó rẹ̀ kù sára àwọn èèyàn àwọn tó sẹ́mọ̀ yẹn kù sára wọn àwọn náà tún máa benefit àwọn èèyàn onímọ̀ tó kọ ìmọ̀ sílẹ̀ táwọn èèyàn ń sàǹfààní rẹ̀ àwọn èèyàn ó mọ ṣe kí ni o wọ́n mọ jẹ́ tó yẹ pé yóò mọ géèlì lọ àwọn tó ń jẹ́ àwọn àfáàwọ̀ ẹ̀sìn tàbá ń wo sẹ́ńtúrì tẹ́lómi ti wá ó ti pẹ́ tí àwọn làwọn ń kà tàbí ń sàǹfààní lónìí tó yẹ pé ó kọ wọn wá súnmọ́ wa dáadáa àìmọye àwọn èèyàn lọ́wọ́ ajá láìmọ̀ kan gbà náà tó yẹ pé gbogbo wọn ni wọ́n jọ jẹ́ páwọn náà jọ lùgbà ó kọ́ tí wọn kò sẹ́kù rárá torí pé kò ní túmọ̀ kankan. so kéèyàn ọmọ yọnu sí ìmọ̀ jẹ́ aláìmọ̀ kan kéèyàn ọmọ gbìyànjú pé ọ̀nà wo lòún gbà lòún fẹ́ gbà láti jẹ́ òní mímọ̀ torí pé ìmọ̀ ó ṣe pàtàkì gan-an púpọ̀ ìmọ̀ tó tún wá ṣe pàtàkì jù òun náà ni ilmu dìí torí pé ìmọ̀ wà lórílẹ̀ ayé tó pọ̀ gan tá a bá ní a pé a lọ sílé ìwé a lọ sílé ẹ̀kọ́ a lọ kọ́ ìmọ̀ ìmọ̀ la lọ kọ́ ẹ̀tọ́ lọ kọ́ mẹ́sìn ìmọ̀ lọ lọ kọ́ ẹ̀tọ́ lọ kọ́ ẹnjìnírìn ìmọ̀ lọ lọ kọ́ gbogbo oríṣiríṣi ìmọ̀ tá à ń kọ́ nínú ìwé ìmọ̀ ni ṣùgbọ́n bó tilẹ̀ kó tóbi tó torí pé àwa lè máa wò wípé ìmọ̀ tó tóbi ni nítorí wípé báyà a lè wò pé ah ìmọ̀ tí wọ́n fi ṣe aeroplane tá a fi lè ń gun aeroplane ah ìmọ̀ tó tóbi ni o bẹ́ẹ̀ ni ìmọ̀ tó jẹ́ wípé wọ́n ṣe fóònù jáde tá a fi lè ń pera wa níbi tó jìnnà èyí wò pé ah àǹfààní tí mo máa ṣe ìmọ̀ tó máa tóbi ìmọ̀ ńlá mọ̀ lélẹ́yìí ìmọ̀ ẹnjìnírìn ìmọ̀ ńlá mọ̀ ni ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà bí àwọn àmọ̀ yìí ti tóbi tó wọn ò lágbára tó kí ni o ilmodi ìmọ̀ ẹ̀sìn wọn ò lágbára rárá tó ìmọ̀ ẹ̀sìn torí pé kí ni o ìmọ̀ ẹ̀sìn òun ló wá tún ọmọ èèyàn ṣe lórílẹ̀ ayé ìmọ̀ ẹ̀sìn òun ló wá jẹ́ dáadáa sórílẹ̀ ayé tí ò bá ti sí ìmọ̀ ẹ̀sìn lórílẹ̀ ayé ilé ayé ò lè rojú ilé ayé ò lè túbà. àwọn tó jẹ́ àwọn atrocities àwọn ìbalẹ̀jẹ́ òun ni ó máa ṣẹlẹ̀ lórílẹ̀ ayé ibù kí wọ́n ó ní oríṣiríṣi nǹkan tó jẹ́ nǹkan àlùmọ́ọ́nì gidi nǹkan tó ń ṣe wọ́n láǹfààní látara ìmọ̀. gbogbo ohun tí wọ́n ní padà yẹn kìí ṣe pé yóò wá máa jẹ́ àǹfààní dáadáa fún wọn àǹfààní bú òní ọmọ jẹ fún wọn. ìmọ̀ òun ló máa ń jẹ́ nǹkan tó ọkàn. ìmọ̀ tó kù ara lásán ni bọ́dì ló mójútó ara ló mójútó. ẹgbẹ́ ọba ṣe jìbìrì ìlú gbogbo àwọn màláìka kí ló tó fi ṣe lọ́gàá gbogbo àwọn màláìkà torí wípé òun òun ló wà fún ní ìncháàjì wáháyù ìmá mú iṣẹ́ wá láti sánmà wá sọ́dọ̀ àwọn ànábì ọlọ́run jìbìrì ló wà bẹ́ẹ̀ iṣẹ́ ló dẹ̀ tóbi jù yẹn àwọn kan wà ní ìncháàjì pé òjò fẹ́ rọ̀ gbogbo eléyìí wọn a fẹ́ ṣàǹfààní ni a fẹ́ jẹ a fẹ́ mu a fẹ́ ṣe dáadáa láyé a fẹ́ ṣe nǹkan kan so àwọn nǹkan wọ̀nyí nǹkan tó ṣe wípé tó bá lọ tó bá bọ̀ yóò padà wá tán ni ntí ó ṣẹ́kù nìkan náà ni kí ni ẹ̀sìn so ìmọ̀ ẹ̀sìn òun ni ọ̀gá gbogbo ìmọ̀ pátáyáyá torí pé òun ní ń tọ́jú ọkàn torí ìmọ̀ ẹ̀sìn lọ́lọ́wọ́n bá fi rán àwọn ànábí ọlọ́wọ́n bá wá sílẹ̀ ayé nígbà tí ayé bá ti bàjẹ́ lọ́lọ́wọ́n bá máa ń rán àwọn ànábí ọlọ́wọ́n wá sílẹ̀ ayé tó gbé àwọn èèyàn láì sí mẹ́sìn wọn ò lè lògbèsè ayé gidi tí wọ́n bá pa àwọn èèyàn lẹ̀ pé kó mọ̀ sẹ́sìn ìgbésí ayé táwọn èèyàn máa lò òun náà ìgbésí ayé ẹranko làákàyè wọn ọ̀ka bẹ́ẹ̀ tó yẹ ló fi jẹ́ pé tálẹ́bí ọlọ́run ọba kan bá ti wá tó jíṣẹ́ fáwọn èèyàn yóò tún àwọn èèyàn ṣe àwọn èèyàn gidi ó jáde nínú àwọn èèyàn àwọn èèyàn gidi yẹn wọ́n máa wọ́n máa báwọn èèyàn yẹn wọ́n máa bá wọn sọ̀rọ̀ tó bá tún wá yá àwọn èèyàn tún máa padà kúrò níbi ìmọ̀ wọ́n máa padà síbi àìmọ̀ kan wọ́n máa padà kúrò níbi ìmọ̀ làwọn fáwọn sọ pé ìmọ̀ táwọn sọ pé wọ́n padà síbi àìmọ̀ kan yẹn kìí ṣe pé wọn ò ní mọ̀ lé ayé wọ́n ní mọ̀ lé ayé ṣùgbọ́n kò ṣe kí ni o kò sí mẹ̀ẹ̀sì lọ́dọ̀ wọn àìsí mẹ̀ẹ̀sì yẹn làbí wọn máa ń pè ní pé wọ́n wà nínú kí ni o àìmọ̀ kan so tí wọ́n bá ti wá bọ́ sínú àìmọ̀ kan yẹn ọlọ́tún ara nàbí ọlọ́run ọba mi wà tí wọ́n bá ti bọ́ sínú àìmọ̀ kan yẹn ọlọ́tún ara nàbí ọlọ́run ọba mi wà tó bá tún ti kó ohun tiẹ̀ náà àwọn èèyàn ó tún ti wà nínú dáadáa tó bá tún ti yá àwọn èèyàn ó tún gbọ́ padà sínú kí ni o àìmọ̀kan bí wọ́n ti ń ṣe bí ilé ayé ti ń rí nìyẹn ká lè bá a mọ títóbi ìmọ̀ ẹ̀sìn kó ìṣọ́ ọlọ́run ọba ó tó dé òun náà ni wípé àwọn èèyàn tún ti wà nú àìmọ̀kan àìmọye àìmọ̀kan yẹn làwọn afẹ́ẹ̀sìn ṣe tí a lè lórí pé àìmọ̀kan táwọn alárúbáwá wà ń bẹ kọ́bílà Islam síwájú islam jaalulẹ̀ arọ́bí kọ́bílà islam kéèpé wo ní màlẹ́ ayé ṣùgbọ́n ìmọ̀ títọ́ lọ́rùn ọba ò ni o kò sí lọ́dọ̀ wọn àìwá sí lọ́dọ̀ wọn yẹn ìwà ìmọ̀kan òní wọn wò ló fi jẹ́ pé ilé ayé tá a wà ń bẹ̀ yìí kò ní parẹ́ àfi kọ́lọ́hún ọba ó mú ìmọ̀ kó bẹ̀ ilé ayé tá a wà yìí kò ní parẹ́ àyàfi kọjẹ́ wípé ìmọ̀ òun ni ó kú ò ní kíni o lórílẹ̀ ayé àwọn àdìsí méjì kan kọ́kọ́ jẹ́ pé tí ayé tí ó bá kọ́kọ́ parẹ́ àwọn nǹkan kan tó ṣe ọlọ́run ọba ṣàlàyé lẹ̀ inú àdìsí tó wà nù Bukhari tó wà nù Muslim tí Abdullahi ibùnà Amri tó gbà wá ibùnà As ìyẹn kọ́kọ́ ṣàlàyé fún wa yìí pé inna Allah láàyè kò bídùlẹ̀ ìlmà ọlọ́run ọba kọ̀kọ́kọ́ ní mú ìmọ̀ ọlọ́run ọba ò ní mú kúrò ní orílẹ̀ sọ intiza an yẹntẹ̀síhuhu minanas ọlọ́run ọba ò kàn ní fa ìmọ̀ kó kàn fáyọ ní yíyọ tọ́lọ́run ọba kàn yọ kúrò láàrin àwọn ènìyàn ọlọ́run ọba ò ní ṣe bẹ́ẹ̀ láwọn àwọn àsìkò kan wàlákin ṣùgbọ́n yẹ́kùbídùlé ilmà bíkọ́bídùlé ulama ọlọ́run ọba láwọn àsìkò kan yóò máa mú ìmọ̀ kúrò lórílẹ̀ bíkọ́bídùlé ulama ọlọ́run ọba máa gbẹ̀mí àwọn tó jáwọn onímọ̀ yóò máa gbẹ̀mí àwọn tó jáwọn onímọ̀ yóò máa gbẹ̀mí àwọn tó jáwọn onímọ̀ àwọn àsìkò kan nìyẹn ata ìdá lam yubuki aliman ìtàkọ̀dà nàásù ruhusan juhalan títí tí ó fi á di wípé ọlọ́run ọba yam yubuki aliman ọlọ́run ní sẹ́ onímọ̀ kankan ọlọ́run ní sẹ́ kò sórí ayé ìmọ̀ ẹ̀sìn lọ́lọ́run máa ń ṣàlàyé bẹ́ẹ̀ àwọn èèyàn ò ní mọ̀ ayé ṣùgbọ́n ìmọ̀ ẹ̀sìn lọ́lọ́run máa ń ṣàlàyé tí ò bá ti sí láyé ilé ayé ó bàjẹ́ ni lam yubuki aliman kò wá ní ṣe onímọ̀ kan báyìí ẹyọ kan tí ó ṣẹ́kù kò ní sí mọ́ ìtakọ̀dà nàásù ruhusan juhala àwọn èèyàn wà á jẹ́ pé ẹ̀dáwọn èèyàn wà á lọ ń bá àwọn tí àwọn tí wọ́n wà á yàn gbà náà wọ́n wà á jẹ́ pé tí wọ́n máa sọ pé à onímọ̀ ni àwọn olórí aláìmọ̀kan òun làwọn èèyàn ò ní olórí nìkan lápò láwọn ọkùnrin lóní mímọ̀ olórí aláìmọ̀kan àwọn yẹn sì ní bùkátà sí ìmọ̀ fàṣù ìlú wọn wà lọ máa bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn olórí aláìmọ̀kan tó pé kò sí mẹ̀sìn lọ́dọ̀ wọn ìmọ̀ nìkan ló wà wọn fa aftọ̀ bìgẹ́rì ilmi fàdọ́lù wà àdọ́lù wọ́n wàá máa fún àwọn èèyàn ní ọ̀rọ̀ ẹ̀sìn láì ní mímọ̀ ẹ lọ sí bá náà ẹ lọ sí bá náà ẹ lọ sí bá náà so láì sí mímọ̀ bẹ́ẹ̀ látara bẹ́ẹ̀ wọ́n wà á dẹni tó ṣe yí pé àwọn gangan jẹ́ ní àánú inú àánú ni wọ́n máa ti máa ṣe inú àánú ni wọ́n ti máa ṣègbésí ayé wọn fa àdánlú pẹ̀lú tó wá wà lẹ́gbẹ̀ẹ́ wọn náà ó tún wá máa kánú bá ló fi jẹ́ pé àìmọ̀kan yàdúrú sọ hibahu wàlúmọ̀jìtàmọ̀ yóò kó nira bá ẹni tó ní yóò sì kó bá kíni ọ àwùjọ. lára pé tá pé ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ tó ṣe pàtàkì ni. àdìsí ẹlẹ́ẹ̀kejì yẹn wà nù dàrúmi ibisanadi sọ̀hẹ́ àdìsí abúlé ibn Mas'ud gbogbo àwọn afáàsì gbà pé àdìsí tó lálàáfíà ni òun náà ní pé in tó gbé ìmọ̀ ẹ̀sìn dání òun ni alukurani kẹrin ìmọ̀ ẹ̀sìn tá a gbé dání in tó gbé dání òun ni alukurani Karim tó bá ti wá di ìgbẹ̀yìn ilé ayé kùránì yìí wọ́n ti wá ṣàlàyé fún wa wípé kùránì tá à ń wò yìí o làyùsírọ̀ yánà alàlùkùránì dáàtà lẹ́yìn latin. kùránì yìí o tó bá ti di alẹ́ ẹjọ́ kan òun ni wọ́n fẹ́ mú wọ́n fẹ́ gbé kúò nínú àwọn alẹ́ kan tá a lò lórílẹ̀ ayé yìí táyé yìí ó fi parẹ́ ọlọ́run bá ń ṣàlàyé bẹ́ẹ̀ ní àdìsí abúlẹ́bí màṣẹ òṣìṣẹ́ ọlọ́run bá ń ṣàlàyé bẹ́ẹ̀ wípé yìí ooru ní ìṣẹ̀lẹ̀ yẹn ó ṣẹlẹ̀ ó wá máa jẹ́ alẹ́ kan ni yóò ṣẹlẹ̀ kùránì yìí ó wọ́n wàá mú kúò wàlá yútírọ́kù àyà tó ń fi mushafin wàlá fi kọ́lbi ahadin illa rufiat. kò wá ní sí àyà kan báyìí wọn ò ní fáyà kan lẹ̀ báyìí tí ó wà nínú àwọn kùrálì tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá ní báyìí kùrálì ta nínú léyìí tá a ṣe tó pọ̀ tí gbogbo ayé ṣe bí bó ti pọ̀ tó yìí gbogbo ẹ padà kò ní kó àyà kan bẹ́ẹ̀ àwọn èèyàn ó jí láàárọ̀ báyìí wọn ò sì ní bá nǹkan kan nú ẹ̀ mọ́ wọn ó jí láàárọ̀ báyìí wọn ò ní rí nǹkan kan nínú ẹ mọ àwọn tí ó tún wá mọ kùránì náà wọn wá ń gbà náà bẹẹ náà ni wọn ò ní bá àwọn tó há kùránì sórí àwọn náà ó jí láàárọ̀ ọjọ́ náà wọn ò ní bá nǹkan kan bẹ́ẹ̀ mọ kò ní sẹ́ni kankan tó yẹ pé yóò ṣe kí ni o tí ó tí ó wàá mọ kùránì lọ. ọlọ́run ọba ó rọ̀ fa àrẹ̀ kò ní sí nǹkan kan lọ́dún ẹnì kankan mọ́ kò dẹ̀ ní sí nǹkan kan mọ́ nínú kíni o nínú ìwé pípọ́ ọlọ́run ọba ti ṣe tán àti palẹ̀ ayé rẹ bádìsì ti wá nìyẹn tó dẹ̀ fìdí múlẹ̀ so ìyẹn ti ṣàlàyé fún wa yí pé ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ tó ṣe pàtàkì tọ́lọ́run bá wa ti wá gbé kúrò lẹ́ẹ̀lẹ́ kò sí tó kù jẹ́ pé àyà kan nínú ẹ̀ eh, suratul Isra sọ́tù sọ̀rọ̀ Quran seventeen aya eighty six ńbẹ so aya yẹn nínú rìwáyà míì tí wọ́n mú wá táwọn afá kan gbà pé rìwáyà lẹ́yìn wá sọ̀hẹ́ àwọn kan gbà pé ó sì ní ó sì tún wà dọ̀ ìfù díẹ̀ so wọ́n ní Ibn Mas'ud onípòsí ọlọ́run bá ka aya yìí kíkà yẹn àdìsí fìdí múlẹ̀ kíkà aya yìí pẹ̀pẹ́ aya yẹn náà rí fáàsì ní aya eighty six nínú Suratul Isra ọlọ́run ọba ó sọ ń bẹ̀ pé wàhálà ń ṣí ìnà. wàhálà ń ṣí iná lánà zahabanna bílàdé àwòháìnà ìláyé. ọlọ́ni wàhálà ń ṣí iná ọlọ́ni nígbà láàmù tó wà wájú mẹ́rin ni pé ọlọ́run búra ni pé òun ọlọ́run búra pé ń ṣí iná nígbà táwọn ọlọ́run ọba bá fẹ́ lànà dé àbánnabilẹ̀ dí àwòháìnà ìláyé n a fi ránṣẹ́ sí wa ànábì yìí tá a gbé fáwọn èèyàn ọlọ́ni á padà wàá mú lọ tí ò ní sí mọ́ ọlọ́ni á mú kúò nínú ìwé nígbà táwọn náà bá ti ṣe tán bá ti fẹ́ bẹ́ẹ̀ á mú kúò nínú ìwé á mú kúò nínú kò la tájìdù lákàbí ní àlàyé náà wákìlá. ọlọ́run ló gbé kúránì kalẹ̀ wàyí náà nẹ́nu na zalina dìkìrọ̀ wàyí náà aláwùlà àfẹ́dùn ọlọ́ni àwa náà la ní kí ààbò ọmọ wà fún Qur'an ọlọ́ni gbogbo ẹ̀dá ní kọ́ máa jẹ́ ààbò yẹn ọlọ́ni àwọn nìkan àwọn èèyàn máa ṣe àdáàbò kankan mọ́ àti fẹ́ gbé nǹkan yẹn àfẹ́ rọ fa rẹ̀ kó lẹ̀lẹ̀ látẹ̀jìdù lákàbí sọ alẹ́ iná wàkìlà ọ̀ ànírẹ́lì kankan tí ó lè jọ pé ah kò ní sẹ́ẹ̀lì kankan tó lè sọ pé ah ká má gbé Kùránì yẹn kú sí so àyà ìlànà tó máa fi sẹ́ẹ̀lì láti sọ fún wa wípé alukurhani Karim ọlọ́run ọba máa mú kúrò ní gbẹ̀yìn ayé bóyá pé àdìsí náà ti fìdí múlẹ̀ wípé kàábà náà yóò padà di wíwó náà ní ìgbẹ̀yìn ayé tí méjèèjì bá ti kúrò lórílẹ̀ ayé tán àwọn èèyàn abú ni ó kù lórílẹ̀ ayé àwọn náà la yóò sì parẹ́ lórí so eléyìí ṣàlàyé fún wa wípé ìmọ̀ ẹ̀sìn ó ní ìmọ̀ tó tóbi jù tó wípé nǹkan kan ò tóbi tó tá a bá fi lè sọ pé kó kúò lórílẹ̀ ayé yìí pé a nídìí ìmọ̀ ẹ̀sìn ẹ ń bá sọ pé ò nídìí ìmọ̀ ẹ̀sìn ìparun lé ayé ni kí mọ̀ ẹ̀sìn ọmọ sí bẹ́ẹ̀ tí ò sí èméjì bẹ́ẹ̀. so lábala míì òun náà wá ní abala ṣubuha tó wà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nǹkan tá à ń pè ní ṣubuha òun náà ni rújúrújú kan wà tó jẹ́ pé ó wà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ èèyàn kí ni rújúrújú náà àwọn ènìyàn wọ́n ń fi àléébù kan ìmọ̀ lè ulàmá ìsùn nítorí àwọn àáfàá burúkú ẹlòmíràn wa máa fi àléébù kan ìmọ̀ àléébù ò lè bá ìmọ̀ láéláé pàtàkì jùlọ ìmọ̀ ẹ̀sìn lára rújúrújú tó wà fáwọn èèyàn lórílẹ̀ ayé lónìí nìyẹn ẹlẹ́mi ó wàá wò wípé ìmọ̀ láǹfààní kankan tó fẹ́ ṣe yan ìmọ̀ kí ló fẹ́ ṣe àǹfààní tó fẹ́ ṣe ọ àní kó o ní yímọ́nì kó o máa sin lọ́hùn ṣé ìmọ̀ lọ́wọ́ a máa wá káàkiri lára rújúrújú kan táwọn èèyàn kan tí wọ́n gbé wọnú ẹ̀sìn tẹ́lẹ̀mí ó wàá wò wípé ah kínní yìí ó mọ̀ dáàpọ̀ ńdòdò ọ̀nà wo ló fi ṣàlàyé fóńtì ó ní pé ṣé àáfà yìí ṣé kò ní mọ̀ ó ní mọ̀ kí ni ṣe ní sinmi àyè oúnjẹ wọn ló kù àáfà eléyìí kò ní mọ̀ kí ni ṣe ó ń ṣe sìnà àáfà eléyìí ṣé kò ní mọ̀ kí ni ṣe ó tún lọ patí ó tún mutí ṣé màá wá sí láǹfààní nù <laughs> so ìmọ̀ wọ́n wà ní pé ìmọ̀ ìmọ̀ ẹsẹ̀ ìmọ̀ ìmọ̀ jẹ́ ní tó bá ní ìmọ̀ ìmọ̀ jọ yàtọ̀ gidi yóò wá mú ìkáyà wá pé ṣètọ́nù ẹ̀rọ tó wọ́n ah wọ́n ní ṣètọ́nù ló nímọ̀ jù lórí ayé <laughs> àwọn ibi tí wọ́n ti rí eléyìí o so àwọn tó ń sọ eléyìí pé ṣètọ́nù ló nímọ̀ jù lórí ayé so àwọn ibi tí eléyìí ti wá tí omi jẹ́ bó ṣe ọlọ́wọ́ bọ̀ wá nímọ̀ lórílẹ̀ ayé tí jìbìrì lò nímọ̀ ní orílẹ̀ ayé <laughs> tó bá yẹ pé ṣètọ́nù ló wá ní kí ni o ló nímọ̀ jù lórílẹ̀ ayé àwọn ibi táwọn èèyàn ti gbọ́ so láti lè fi ṣe àwọn èèyàn lọ́kàn náà ni wọn ni ẹni tó nímọ̀ jù gan lórílẹ̀ ayé ẹlòmíràn sọ pé ṣètọ́nù ní sẹ́mà kan ó kàn tí wọ́n ń pè ní irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ kò sẹ́ni kankan tó kò sí bí àdìsí tó wà tí anábì ti sọ bẹ́ẹ̀ ìyẹn ní sẹ́mà alákọ̀ọ́kọ́ ibi tó nímọ̀ dé ó kàn tí wọ́n ń pè ní sẹ́mà ẹlẹ́ẹ̀kejì ibi tó nímọ̀ dé níbo ló wà níbo ló ń tìtìrì ta ló sọ. so látara bẹ́ẹ̀ yóò wà ní ṣètọ́nù tó wá ní ìmọ̀ jù wọ́n wà ní pé kí ló ṣe ó ní kí lọ́lọ́run fẹ́ ṣe fún dọba ti ní ìmọ̀ lórí pé kí ni o yọ máa ni yóò ní ni ẹja máa wá ni ṣe méjì àwa mọ̀ tún lára rújúrújú tó ṣẹlẹ̀ sáwọn èèyàn ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn lórílẹ̀ ayé lónìí ni wọ́n wàá fi ìmọ̀ tó yẹ kí wọ́n wá tó jẹ́ ìmọ̀ tó yẹ kí wọ́n ní nípa ẹ̀sìn ti fẹ́ sọ pé òun fẹ́ sọ pé òun fẹ́ pé èèyàn sójú ọ̀nà tọ́lọ́run ọba bìdú ní ilmi kò ṣeé ṣe tó gbé nǹkan tí ó kọ́kọ́ tì síwájú òun náà ni pé kọ́ gbọ́dọ̀ kọ́kọ́ ní ìmọ̀ tó fẹ́ ṣe nígbà tí o bá ní ìmọ̀ tó fẹ́ ṣe kí ló fẹ́ ṣe ẹni bí sọ pé ẹjẹ á pè àwọn èèyàn tá a bá pè àwọn èèyàn tán bàbá bá ti pè wọn tán káwá hàǹdì káàdùbà wọn ni wọ́n ní ó pè yàn onímọ̀ wọn pé àwọn kọ̀ọ̀kan pa àwọn èèyàn náà tábà pa àwọn èèyàn náà á wà hand over rẹ̀ fún àwọn onímọ̀ wọn ò ránṣẹ́ pé kò gba àwọn ẹ̀ṣẹ̀ báwọn. àlẹ́bí tó ń rán àwọn èèyàn àwọn èèyàn lọ pé kí wọ́n lọ mọ́ pé àwọn èèyàn kan kí wọ́n lọ dọ̀ àwọn èèyàn kan kí wọ́n lọ bá wọn jẹ́ tó ṣe pé àwọn ni wọ́n máa darí wọn síbi ẹ̀sìn yóò kọ́ wọn ní nǹkan tí wọ́n fẹ́ lọ ṣe bẹ́ẹ̀ àwọn ni ó sì máa darí ẹ̀sìn bẹ́ẹ̀ so tẹ́ bá ní nǹkan kan tó bá kù wọ́n lè lọ ọ̀dọ̀ ẹ tó bá tún mọ̀ tálẹ́bí tó mọ̀ jù wọn lọ wọ́n tún wá lọ béèrè sí i kègbé ọ̀hà sọ pé ó fẹ́ wọ ọ̀wá mọ̀ ọ̀wá fẹ́ sọ pé ó fẹ́ mú ẹnìkan ìwọ gángan ọ̀wá mọ̀ mọ́ ọ̀wá ní ìwọ gángan fẹ́ fẹ́ máa mú yàn ọ̀fẹ́ máa fún àwọn tẹ́gbẹ́ bá jẹ́ mímọ̀ tẹ́gbẹ́ irọ́ ló ń tì náà sì tún pa náà kò rí bẹ́ẹ̀. so lára rújúrújú tá a ní nìyí ìmọ̀ ò ní àléébù kan báyìí téèyàn lè fi kan ìmọ̀ èèyàn ò lè fi àléébù onímímọ̀ kan kéèyàn wá fi àléébù yẹn kó wá fi kan ìmọ̀ kó wá lọ gbé ọlá fún àìmọ̀ kan àìmọ̀ kan ò ní iyì kan báyìí tíntìní báyìí kò ní àǹfààní kan kí wọ́n sọ pé àǹfààní tá ìmọ̀ kan ní ní ìkùsì tá a lè fún báyìí pé ah, ìwọ náà sì la ah, àìmọ̀ kan náà sì máa wúlò bí o kò síbi tó ti wúlò kò síbi tó ti wúlò rárá so kò wá yẹ ká máa fi àìlébù kan onímímọ̀ kò sí tọ́lọ́wọ́n bó gbé kalẹ̀ ẹ rí àwọn ulamaul khair ẹ dẹ̀ rí àwọn ulamaus su onímímọ̀ bu ó wà onímímọ̀ rere yóò wà bọ́lọ́wọ́n bá ti ń ṣètò ẹ̀ nìyẹn ìtọ́nà bàbá fi ń ṣe náà ni wípé káwọn èèyàn lè bá a máa kẹ́kọ̀ọ́ tẹ̀wọ́n kí ọlọ́run bá dá aburú torí pé torí ká lè bá a máa kẹ́kọ̀ọ́ pẹ̀lú ẹ̀ ẹni tó bá ní dáadáa lọ́dọ̀ tí ò bá rí aburú lẹ́gbẹ̀ẹ́ kejì kò ní mọyì dáadáa tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ọlọ́ba rẹ̀ tún fi àyè tán ó balẹ̀ so eléyìí wọn wá sọ fún wa wípé kọ́ wa máa sá kúrò níbi ìmọ̀ pé à wọ́n léèyàn gbọ́dọ̀ nímọ̀ púpọ̀ ju o bí ẹ bá ti nímọ̀ púpọ̀ ju èèyàn ya èèyàn ya kèfèrí sọ́lọ́ ni rárá o èèyàn ò nímọ̀ sí i bẹ́ẹ̀ bá ti ní máa sí bẹ́ẹ̀ ni kí ni ọ lèèyàn máa bẹ̀rù ọlọ́run sí ọlọ́run ní innama yakhsha Allah min ibadihi al-ulama àwọn tí ó lè máa bẹ̀rù ọlọ́run ọba nínú kí ni nínú àwọn ẹrú sin ọlọ́run ọlọ́run ní àwọn tó mọ̀ ni ṣé wàá mọ̀jọ sọ ṣé ìwọ wa lọ wá sọ pé ọwá ló ní mímọ̀ wúlò àwọn tó mọ̀ ni àwọn ló lè bẹ̀rù ọlọ́run bí mọ̀ wọn bá ti wá ń pọ̀ sí bí bá ti ń lékún sí òun ni wọ́n máa bẹ̀rù ọlọ́run ṣùgbọ́n lọ́dọ̀ wa ń bí ìgbà míì ìmọ̀ ẹni tí èso ní mímọ̀ ẹlòmíì rò pò ní mímọ̀ ni látara bẹ́ẹ̀ ó sọnù ẹni tí mọ̀ rẹ̀ ò tó nǹkan ẹlòmíì rò pé ìmọ̀ rẹ̀ ti pọ̀ látara bẹ́ẹ̀ ó jẹ́ sọnù lóòótọ́ ló ní mímọ̀ tí mọ̀ rẹ̀ wà tó pọ̀ wà tọ́lọ́ ń ṣe ládàáwò fún tọ́jà yìí pé yọ́ọ́ máa jólùyàpọ̀ ọ̀nà ṣùgbọ́n ó kéré náà tí ó mọ̀ dáadáa tí ó takùtọ̀ lọ́wọ́ èyí táwọn arí lágbègbè wa táwọn àwọn yẹn kì í ṣe mọ̀ ní bẹ lọ́dọ̀ àwọn tẹ̀yìn tó ń takùtọ̀ lọ́wọ́ yẹn tó bẹ́ẹ̀ òun gángan ọ̀gbọ́n tí ń bẹ lójú tó ń kà kọ́gbọ́ yé làáfi wá ròyìn pé torí ẹ̀ àwa wá fìmọ̀ alẹ́ àwa fẹ́ kọ́ ìmọ̀ ìmọ̀ ìtẹ̀yàn máa ń gbìyànjú pé kó wọ́n wá ni dáadáa ní ìbẹ̀rẹ̀ ìmọ̀ dáadáa ní àárín ìmọ̀ dáadáa ni kí ni o ìparí ìmọ̀ ká má jẹ́ kí rújúrújú kan ó dé wá bá wa ìmọ̀ wo ló tún wá tóbi yòó náà ni kí ni ìmọ̀ ẹ̀sìn tá a bá ti ń wá báyìí kò sẹ́ni tí ń wá ìmọ̀ ẹ̀sìn dáadáa ni wá orin dáadáa tó sì ga jù lórílẹ̀ ayé yìí tí ò sí dáadáa tó ga tó ta tún mọ̀ wá sàlàyé fún wa ẹ bá ń wá ìmọ̀ ẹ̀sìn kò sẹ́nìkan tó lè máa ṣe nǹkan kan lórílẹ̀ ayé yìí tó jẹ́ pé ó wá ní pé òun òun ṣe jihad ni o ojú ogun lòun wà tó fẹ́ kú síbẹ̀ tó fẹ́ ṣe kíní kan kó o lè nímọ̀ kó o lè ṣe dáadáa tó ẹ lọ́yìn kó jókòó tì mọ̀ ẹ̀sìn ọlọ́run tẹ̀lé tó ń tẹ̀sí ọlọ́run bá sọ ni pé ulama warasatul anbiya àwọn àáfà àwọn náà jogún àwọn ànábì ọlọ́run àwọn ànábì ọlọ́run sì ni kò sẹ́ńtọ́ dáa táwọn ànábì ọlọ́run gbogbo ń dọ́wárí kó o ṣe nínú ẹ̀sìn ó rí dáadáa ànábì ọlọ́run àwọn onímọ̀ lọ́wọ́ jogún àwọn ànábì ọlọ́run kí ló wá fẹ́ dá tó wọn kò tó fẹ́ dá tó wọn. so látara bẹ́ẹ̀ kí rújúrújú kó má wáyé fún ẹnìkọ̀ọ̀kan wa láti lè máa sọ wípé ìmọ̀ ìmọ̀ ajé kéèyàn yàtọ̀ jù ní ìmọ̀ sọ̀yàn ọlọ́run bò sọ bẹ́ẹ̀ ọlọ́run ní ìnàlẹ̀ ìsánà làyàtọ̀ gan-an àrùn ha ustaguna ọ̀rọ̀ ilé ayé ni máa jẹ́ èèyàn ya tọ́ọ̀gì ìmọ̀kọ́ lọ́sọ̀ ìnáma yakṣọ̀lọ́ a mini ìbáàdì yìí alùpùlàmọ́ ìmọ̀ kí lọ́lọ́run so pọ̀ mọ́ o kọ́ṣí àtúnlọ́ ìbẹ̀rù ọlọ́run àbídẹ́yìn ọ̀bà ni. so látara bẹ́ẹ̀ kí rújúrújú yẹ ká máa ká gbé kúrò lọ́dọ̀ ara wa èèyàn máa ń wá ìmọ̀ ni so ìmọ̀ wa ní bó làwọn àfa ti pín ìmọ̀ àwọn àfa pín ìmọ̀ ní abala méjì wọn a máa sọ wípé ìmọ̀ kan wà wọn á ní alẹ́ ilmu adùnìyàwíyù wọn ní ìmọ̀ kan alẹ́ ilmu alọ́kọ̀rọ̀wíyù rẹ̀ pé ètí àwọn àfa pín dáadáa náà ni pé alẹ́ ilmu àṣàrẹ̀ iyú wàlẹ̀ ilmu gẹ́rù ṣọ̀rì. ṣọ̀rọ̀ méjèèjì àwọn tó pin lákọ̀ọ́kọ́ ìjọba pínpín náà ni pé ìmọ̀ tó ní nǹkan ṣe pẹ̀láyé wọ́n ní tẹ́gbẹ́ gbogbo gbèsè rẹ̀ gbogbo ohun tó ń ní pátá yanyan ilé ayé lọ́mọ ọlọ́kọ́ mẹ́sìn odi dókítọ̀ wọ́n ní ilé ayé lọ́mọ oṣù ẹnjìnírìn wọ́n ní pé kí ni ilé ayé òun lọ́mọ gbogbo ń tọ́ bá rí kó ṣe yẹ ìlà ò lè dénú sàárè kan máa béèrè pé kó wá wọ́ọ̀kì mathematics so wọn ò lè béèrè lọ́wọ́ rẹ bẹ́ẹ̀ nínú sàárè kò lè jọ́ bílà kì á mọ̀ kan máa béèrè lọ́wọ́ rẹ wípé bó la ti ga abẹ́rẹ́ wọn ti sọ bẹ́ẹ̀ wọn lè béèrè lọ́wọ́ rẹ àìbó ni nǹkan tá a máa ń tò pọ̀ tá a fi lè ṣe pé a fẹ́ ṣe fóònù wọn ò lè béèrè lọ́wọ́ rẹ tẹ́gbọ́n àwọn afáàbí sọ pé ìmọ̀ yìí o inú ilé ayé ọ̀lọ́wọ́ ìmọ̀ tí ó kú ò nílé ayé nìkan tí ó tún bọ́ sí ìkejì ilé ayé tó jẹ́ àlìkìyàmọ̀ òun ni ó wúlò fún yẹn nu sàárè òun ni ó wúlò fún yẹn gbangba ta àlìkìyàmọ̀ téyàn fi wá dé ní àlìjánná ìyẹn ni ìmọ̀ ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ ilmudin ìmẹ̀sì nàfẹ́ àpè ní àlẹ́ ilmu àṣẹ̀yú wàlẹ̀ ilmu kí ni ọ̀gá irú ṣẹ̀yí ìmọ̀ tó bá ti òfin ọlọ́run ọba wọn àti ìmọ̀ tó jẹ́ wípé kéé pófin ọlọ́run ọba ò sí ńbẹ̀ òfin ọlọ́run bá wà ńbẹ̀ ṣùgbọ́n <laughs> wọ́n gbà wípé ó ti ní àwọn àmọ̀ ìmọ̀ tá a fi ṣèjọsìn ìmọ̀ tá a fi gbọ́ ọlọ́run ọba yé ó ti ní. so ló jẹ́ pé báwọn afa àti ìmọ̀ náà ti pín lọ́nà méjèèjì so ìmọ̀ tó wá jẹ́ ìmọ̀ tilé ayé àlè ilmu gẹ́rù shar'i òun á pín sọ́nà méjì ní titi ẹ̀ òun náà ni pé ìmọ̀ àkọ́kọ́ òun náà ni pé èyí tó jẹ́ halal ìkejì ni kí ni o èyí tó jẹ́ haram ìmọ̀lẹ́ ayé bó ti pèsè wọn ìmọ̀tọ́lọ́ ni ò ní pé nǹkan jẹ́ halal <laughs> nǹkan jẹ́ haram but ìmọ̀lẹ́ ayé halal bẹ́ẹ̀ haram bẹ́ẹ̀ so a gbọ́dọ̀ ṣọ́ra. So, ìmọ̀ tí ó jẹ́ àlàálì nínú ilé ayé òun lọ́lọ́rọ̀ ọba fẹ́ káwa tá a jẹ́ mùsùlùmí ká strive fún bá a fẹ́ mọ̀ ìmọ̀ mẹ́sìn a fẹ́ mọ̀ kò sí nǹkan tó burú mbẹ̀ ẹ̀sìn encourage wa pé ká mọ̀ àwọn àmọ̀ jẹ́ àlàálì yìí abalawo lẹ̀sìn pé àwọn àfáàní pé abala tó bọ́ sí tó bá ti jẹ́ pé torí pé nínú àwọn nǹkan tí a máa ń ṣe ní orílẹ̀ ayé abala méjì ló gbọ́ sí àwọn kan wà ó wà very very essential ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó ṣe pàtàkì nínú ilé ayé wa aláàkọ́ mẹ́ni àṣehà àlàáfíà ó ṣe pàtàkì nínú ayé wa so bí àlàáfíà ti wá ṣe pàtàkì yẹn ìmọ̀ tá a wà tó jẹ́ wípé òun ni ó máa jẹ́ ìmọ̀ àlàáfíà yóò wá jẹ́ fárídù kìfáyà kò sí nínú ìmọ̀lẹ́ ayé nǹkan kan tó jẹ́ fárídù àyè ni. kò sí kí ni láàrin fardu aini àti fardu kìfàyà ni ìwọ ọ̀gbọ́dọ̀ mọ́ ní ìmọ̀ yẹn yẹn lábẹ́ yẹn gangan ni wa pé àlè ilmu al àlà ala kulli muslim inú ẹ̀sìn ló wà Igbe o gbọ́dọ̀ mọ̀ ní ọ ìwọ ọ̀gbọ́dọ̀ mọ́ ní èmi ọ̀gbọ́dọ̀ mọ́ ní ẹ̀yin ọ̀gbọ́dọ̀ mọ́ gbogbo sí a gbọ́dọ̀ mọ̀ ni ṣùgbọ́n kò sí nínú ìmọ̀lẹ́ ayé nǹkan ló bá ṣe pàtàkì nínú ìmọ̀lẹ́ ayé tó yẹ pé gbogbo wa la nídìí ẹ̀ oyin tó máa bọ́ sí òun náà ni fárídù kìfáyà kí ló ń pè ní fárídù kìfáyà ni pé a gbọ́dọ̀ rí i pé àwọn èèyàn kan ikọ̀ àwọn èèyàn kan wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó lọ wá ìmọ̀ yẹn kó lè bá a wúlò fún wa ẹ̀sìn gangan ló mú wa so ìmọ̀ mẹ́sìn nísìnyí àgbowó àwọn aṣọ yìí pé à á fẹ́ kọ́ bá ti máa lálàáfíà rárá ọlọ́run nìkan ni máa pààyàn so tí kò bá dé òní ò mú dé so àárẹ̀ ọlọ́run ló ní tó bá dé òní ò mú lọ báwo ó lè so ẹ àgbọ̀dọ̀ sọ máa ìgbàgbọ́ kí gbàgbọ́ nù ẹ̀sìn ò wá bẹ́ẹ̀ òṣìṣẹ́ ọlọ́run bá ṣàlàyé nínú tó wà ní pé àtìbú ànàbàwì àwọn tó ń jẹ́ àwọn sọ̀hábà ṣọlọ́wọ́ bá ṣàlàyé ètò bá àti tọ́jú ara ẹni ó ṣàlàyé fún wọn níwọ̀nba so ìtọ́jú àwọn èèyàn kan gbọ́dọ̀ lọ mọ̀ ọ́n níwọ̀nba tí gbogbo wa bá sọ wípé àmọ́ nǹkan tí àwọn àáfàá gbà ni pé n tá a ṣe yẹn àti di ẹlẹ́sẹ̀ gbogbo wa pọ̀ mọ̀tàwọn èèyàn kan bá ti mọ̀ àní di ẹlẹ́sẹ̀ yẹn tẹ́wé lóko bá ń wọ ara wa nà pé àfẹ́ máa tọ́jú ara wa àfẹ́ ní ìmọ̀ọ́nì ìmọ̀ọ́nì tá a níyẹn ìmọ̀ọ́nì òdì ni torí pé kí ni o ìta nídìí ní àlàáfíà ọlọ́run bá dẹ̀ mọ́ mú àárẹ̀ wá òun náà ló dẹ̀ mú àwọn ìlànà tá a lò tá a fi lálàáfíà ó wá fẹ́ káwọn èèyàn kan lọ kọ́ ìlànà yẹn bọ́lá bá ti ṣètò ilé ayé nìyẹn káwá lẹ́nìkan kò ní kọ́ kò bá mi bẹ́ẹ̀ ẹ̀sìn ò fọwọ́ sí i èèyàn wà nírú ìmánì bẹ́ẹ̀ tó jẹ́ pé èèyàn wà ní ìmánì pé ìyàwó mi o ó o so bó ti wá lóyún yìí ọlọ́run ni ó sọ kalẹ̀ àgbà bẹ́ẹ̀ òpùrọ́ so ọwọ́ adigunjọ́ tí wàá ń rọbí ọwọ́ àtìlẹ̀kùn mọ́nu yàrá ọwọ́ abọ́ sí mọ́sálásí àbọ̀ bọ́ síbi yàrá kan ọwọ́ abẹ́rẹ́ sísọ subhanallah wọn náà bá ń sọ obìnrin yìí bá ń sọ obìnrin kalẹ̀ ìwà òmùgọ̀ ìwà tó wù yẹn kì í ṣe ìwà tó dáa ìwọ lè wò wípé o hùwà tó jẹ́ pé ó bẹ́ sìn mu pẹ̀lú <laughs> pé kí ni ọlọ́run nìkan ló pé ó ọlọ́run ọba ń gbàdọ̀ dá kádàrà tán ó tún dá àwọn àsìbáàbù sí sábàbí téèyàn gbà ọlọ́run ọba dá sí so o tọ ìlànà àsìbáàbù ni ó gbà bí sábàbí ó gbọ́dọ̀ mọ́ gbàbẹ̀ ìbẹ̀yẹn ló wà á máa ṣàdúrà lé lórí àdúrà tó ń ṣe kò sí tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n obìnrin yìí bá nídìí ìtọ́jú ẹ tí ó ń mójútó o lè sọ pé ònìkan kọ́ wà ní ilé pé ònìkan o sì tilẹ̀kùn mọ́ kẹ́gbẹ́ ẹ tó lè mójútó bá wà ládùúgbò kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ tó mọ̀ pé ẹ̀yẹ nìyí ó máa ń pa kínní ọ̀yà ẹ̀yẹ máa mójútó tó bá lè gbó bá lè gbó bẹ́ẹ̀ kú díẹ̀ káàtó ọ̀yà ẹ tún lọ sọ́dọ̀ ẹ̀ tó túmọ̀ eh, bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ eléyìí ò di pé kọ́lọ́run ọba kó mú yàn sọ́dọ̀ kó di lọ́wọ́ ètò ọlọ́run ṣùgbọ́n o ṣe kí ni o o gbọ́dọ̀ ṣe àsìkò so irú àwọn ìmọ̀ báyẹn ìmọ̀ tó jẹ́ kí ni o fárídù fárídù kìfáyà a gbọ́dọ̀ wá ìmọ̀ tí gbogbo wa máa jẹ́ pé a ní bùkátà sí fún gbèsè ayé wa a gbọ́dọ̀ wá ìmọ̀ tó kù tẹ́nìkọ̀ọ̀kan sọ pé òun fẹ́ wá mustahabu ni kìí ṣe dandan mọ́ mustahabu ni so ìmọ̀ mi wà lẹ́gbẹ́ mustahabu ni ọ̀fẹ́ kọ́ èdè ìlú kan nísìnyí mustahabu ni tó bá wù ọ́ kó kọ́ wá wù ọ́ kó mọ́ kọ́ kò sí tó fẹ́ fi ṣe so ntọ́ bá rí pé ọ̀fẹ́ ọ̀fẹ́ àwọn ọmọ oríṣiríṣi èmi ní àkántánsì ní kíní kan ní gbogbo àwọn eléyìí mustahabu ni so ẹni tó bá fẹ́ kó lọ kọ́ ìmọ̀ aláàlì ni kò sí tó burú ń bẹ̀ eléyìí tó bá wù ọ́ ń bẹ̀ lọ́ọ́ ṣe nítorí jẹ́ pé màmá ẹ̀sìn tó fi jẹ́ nǹkan tó tóbi ni wípé torí pé ó jẹ́ nǹkan tó pàtàkì kìlá yẹ pé dandan táwọn kan bá ti ṣe kò jẹ́ dandan lórí tiwa mọ́ tẹ́lẹ̀ kan ọba ṣe ni ó máa jẹ́ kí ni o ni ó máa jẹ́ ẹsẹ̀ ìmọ̀ tó bá ti wá jẹ́ ìmọ̀ haram kéèyàn lọ léèwé kó ní mísíkì lòún lọ kọ́ ìmọ̀ tó lọ kọ́ yẹn ìmọ̀ haram so àwọn àmọ̀ kan wà tó jẹ́ pé haram ni bí a ti máa sọ pé a fẹ́ máa pọ ọtí a fẹ́ máa ṣe pẹ́pẹ́ lẹ́nìkan lọ kọ́ ìmọ̀ àrọ́ọ̀mù lọ so irú àwọn ìmọ̀ tó bá jẹ́ yí ibi àrọ́ọ̀mù òun náà ló líìdì sí a gbọ́dọ̀ lọ ṣe kí ni o a gbọ́dọ̀ kọ́ ló mọ̀lẹ́ so nínú ìmọ̀lẹ́ ayé ọ̀nà méjì tó pín sí nìyẹn halali ń bẹ kí ni ọ haramu ń bẹ ń jẹ́ halali ibẹ̀ fárúdù kìfáyà wà ń bẹ mustahabu amẹ ìmọ̀tọ́ wa jẹ́ ìmọ̀ ẹ̀sìn òun tiẹ̀ láti bẹ̀rẹ̀ tó fi dópin ìmọ̀ ẹ̀sìn halal ni bó tiẹ̀ jẹ́ pé ara àwọn kọ̀ọ̀kan tí wọ́n lọ kọ́ àwọn ìmọ̀ kan tó jẹ́ ìmọ̀ haramu tí wọ́n wá mú ìmọ̀ haramu yẹn tí wọ́n wá gbé wá sínú ẹ̀sìn irú ẹ̀ la máa ń pè ní ilmul kalam aláwọn tí wọ́n pe àwọn àwọn kan náà àwọn àfa tó jẹ́ wípé wọ́n lọ kọ́ àwọn ìmọ̀ kan èyí tó jẹ́ wípé wọ́n wá ń gbé ìmọ̀ yẹn wọ́n wá gbé wá sínú ẹ̀sìn ẹ̀sìn kọ́ ló fún wọn àwọn náà gbé wá sínú ẹ̀sìn ìyẹn ni tẹkdímùlẹ̀ akuli alanasi àwọn ní pé làákàyè ju ọ̀rọ̀ ọlọ́run lọ ìmọ̀tẹ́ lọ gbé wá tiwọn nìyẹn pé làákàyè ọmọ ènìyàn ìtọ́ bá sọ pé ó dáa òun ló dáa tọ́lọ́wọ́ bá gbẹ́ bá sọ pé ó dáa tí làákàyè bá sọ pé kò dáa wọ́n ní káwọn fi làákàyè dànù tí làákàyè bá sọ pé kíní yé ọ̀dà tọ́lọ́wọ́ bá sọ pé ó dáa wọ́n ní ọ̀dà nìyẹn ẹ̀yàn ṣé ó tiẹ̀ kọ́ sọ̀rọ̀ ǹgẹ̀ tá a sọ ní sí ó bá làákàyè gan kò bá làákàyè mu làwọn afáàbí sọ fún wọn wípé náà sùn ọlọ́run ọba láàyò àárídùnlẹ̀ ákìlá wàláyò àrídùnlẹ̀ akílù náà sọ so àṣewáṣe lẹ́yìn náà sẹ́yìn pé làákàyè ò lè takò ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run sì lè takò làákàyè ìwọ làákàyè tọmọ èèyàn kan ni ó kàn wà limited ni ó níbi tó mọ nǹkan mi wà rẹ kò lè ṣe kí ni o kò lè gbọ́yé níbi ọ̀rọ̀ ọlọ́run ìyẹn ló ṣe àwọn èèyàn ó ṣe àwọn èèyàn ó ṣe àwọn èèyàn àwọn èèyàn wá di ẹni tó sọnù pẹ̀lú ẹ̀ wọ́n wá ń gbé ìmọ̀ yẹn wá sínú ẹ̀sìn láti lè fi da ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà sú ẹ̀sìn rẹ̀ èèyàn àmọ́ bá ìmọ̀ yẹn nínú ẹ̀sìn àwọn ìmọ̀ yẹn nínú ẹ̀sìn kì í ṣẹ̀sìn ló mú wa àlá àrọ́ọ̀mù ni kì ṣẹ̀sìn ló mú wa ó kàn wọnú kí ni o ó kàn wọ inú kí o inú ẹ̀sìn ìmọ̀ ẹ̀sìn láti bẹ̀rẹ̀ tó fi dópin kí ni o ìmọ̀ aláàdì so ìmọ̀ ẹ̀sìn wa nìyí òun lọ́wọ́ á jẹ́ wípé àwa ni bá a ti ní níbi ìmọ̀tọ́ jẹ́ àlàálì tìlẹ̀ ayé ìtí mẹ̀sìn wa ní ni pé òun jẹ́ àwọn nǹkan tó jẹ́ ìpele mẹ́ta olùmẹ̀sìn <laughs> wa ní ìkan wà fárídù àìnín ìkan wà fárídù kìfàyàtìn ìkan wà wà kí ni o mustahabu ìdóbi àtàsímọ̀ ilé ayé sẹ́jẹ́ àlàálì yẹn so àwọn àmọ̀ kan wà mustahabu so ìmọ̀ dáhùn pé ní mustahabu bó jẹ́ pé ìmọ̀ tó tóbi ni òun náà ní wípé àtàbá huru fil ilmi kí n sọ wípé tí n bá ti rí àdìsí kan báyìí so àwọn àdìsí yẹn mo fẹ́ mọ̀ débi wípé mo fẹ́ mọ̀ débi wípé kí n sọ pé àdísẹ́lẹ̀ ló wà sọ̀hẹ́ àdísẹ́lẹ̀ ló wà dọ̀ èmi gangan fẹ́ máa sọ haha mo fẹ́ máa dọ̀ afa mo fẹ́ máa sọ pé eléyìí mòdù ni eléyìí kíní kan ni ìmọ̀ tó yẹ pé èèyàn ó ṣe wàhálà ni <laughs> kéèyàn tó lè mọ̀ ó fẹ́ dénú kùránì ó fẹ́ máa sọ wípé gbogbo ọ̀nà tá a lè gbà ka kùránì alika báyìí alika dúrí alika súnsí alika kìnìkan alika kìnìkan alika báyìí so ọ̀nà tó bá tún kà báyìí kò sí so gbogbo àwọn eléyìí mustahabu ṣùgbọ́n ìmọ̀ tó tóbi ni torí pé àwọn gangan ni warasatul anbiya àwọn ni wọ́n gbé gbogbo tí gbogbo ọmọ yẹn òun ni ó wẹ̀ ẹ bá ti níyùn gbogbo ọmọ ni ó pè sára rẹ̀ òun ni ó máa kọ nǹkan táwọn èèyàn ó máa kà òun ni ó máa kọ àwọn èèyàn lóríṣiríṣi nǹkan táwọn èèyàn máa ṣàǹfààní bẹ̀ ṣùgbọ́n gbogbo wa ò lè dì bẹ́ẹ̀ ọlọ́wọ́ bọ̀ kọ̀m̀pọ́sì rẹ̀ lé wa lórí ká ní àtàbá urufin ẹ̀yìn ká jìndò nínú mọ̀ ká yẹ pé kéèyàn ọmọ ìmọ̀ jẹ́ pé kí wọ́n sọ pé ah eléyìí ni a lọ máa rìfà lọ bá nínú mẹ̀sìn mustahabu ni so ẹlẹ́ẹ̀kejì òun náà ni nǹkan tó jẹ́ fárídù kìfáyà so fárídù kìfáyà yìí gẹ́gẹ́ bá ṣàlàyé fún wa lẹ́ẹ̀kan òun náà ni pé a nídìí àwọn èèyàn kan tí wọ́n mọ̀ wọ́n lè má jí dòtán nínú mọ̀. ṣùgbọ́n a gbọ́dọ̀ nídìí wọn káwọn ní àwa níní àwọn yẹn lóní mímọ̀ a gbọ́dọ̀ a nídìí ẹ̀ tí wọ́n mọ̀ níwọ̀n àbá bóyá ní ìsìn kùránì kíkà ọmọ rẹ̀ wáyà tó àfsì dáadáa a gbọ́dọ̀ ní gbọ́dọ̀ a gbọ́dọ̀ ká ní ní gbogbo àdúgbò yìí o gbogbo agbowó ìpátá yẹn yẹn kò sẹ́ni kankan tó mọ kùránì kà dáadáa. gbogbo wa máa jẹ́ ẹlẹ́ṣẹ̀ nítorí pé kí ni o ààrẹ nìkan tẹ́ pé kí ni o táwa mọ kùránì kà tá a lè lọ sọ pé kí ni o ó mọ̀ kà dáadáa tí ó tún wá máa ṣàlàyé kí ni o ìmọ̀ yẹn fún wa ló fi jẹ́ pé a gbọ́dọ̀ ní àwọn èèyàn kan nínú àdìsí náà àwọn náà sọ pé eléyìí ládìsí ànábi níwọ̀n àbà ó mọ̀ a gbọ́dọ̀ ní gbogbo tó bá ti jẹ́ pé a fẹ́ kírun àwọn eléyìí wọ́n mọ àwọn nǹkan tó jẹ́ pé ó tún lékún nínú òrun tó jẹ́ pé tí ọmọ yẹn bá wá béèrè àlàyé ẹ̀ lọ́dọ̀ wọn wọ́n tún máa ṣàlàyé ẹ̀ fún un a gbọ́dọ̀ má ní àwọn onímọ̀ báwọn wọ́n lè má ní ìmọ̀ yẹn kó jìndò tán yányán ṣùgbọ́n wọ́n ní nǹkan tó jẹ́ pé táwọn èèyàn táwọn èèyàn níìdì tí wọ́n wàá béèrè lọ́wọ́ wọn agbára ni so fardo ayin nìyẹn ẹ eh, fardo kìfáyà ìtọ́wádìí wá jẹ́ fardo kìfáyà a máa di fardo ayin léèyàn lórí nínú mẹ̀sìn ọkàn bára rẹ̀ nìkan sọ bó ti bára rẹ̀ níbì kan ọ̀wá ní mímọ̀ kankan wọ́n wá ní ẹ̀yin náà ni ẹ máa kírun fún aládùúgbò yìí ah. èmi tí ìmọ̀ kankan ni kò sẹ́ni kankan tó mọ̀ sẹ́rẹ́ yìí ẹ̀yin gan lẹ́nu fẹ́ mọ̀ jù sẹ́bẹ̀ ẹlẹ́mọ̀ súrà mẹ́fà ẹ̀sìn mọ́fà tí a sì ṣe láwọn tó kù ẹ̀yin mọ̀ súrà mẹ́fà ẹ̀sìn mọ́fà tí a sì alájì mẹ́wọ̀n súrà méjì péré lẹ́mọ̀ àti fatia so ẹ̀yin ni ẹ máa jẹ́ ẹ tí ó máa kírun fún wa ẹ sì máa sọ̀rọ̀ ọlọ́run fún wa ẹ máa bá a sọ̀rọ̀ ọlọ́run bá a ti máa ẹ tún máa ṣàlàyé àwọn ẹ̀sìn fún wa irú ẹni yẹn ìmọ̀ ti di kí ni o ó ti di dandan fún un bẹ́ẹ̀ lómi ọ̀kan rí pé ah chance ti délẹ̀ báyìí ọ̀rọ̀ oúnjẹ ló ti délẹ̀ ní ìsinmi báyìí ẹlẹ́gbọ̀n ní bẹ́ẹ̀ sún ọmọ aládùúgbò ní ìsinmi àwọn náà á máa tọpẹ káàkiri ara ìbàdàn yẹn ti lè di pé wọ́n ti recognize ẹ níbì kan wípé ìwọ ló máa ṣàlàyé kí ni o ẹ̀sìn fáwọn èèyàn ọ̀ wá máa ṣàlàyé ìṣekúṣe ó ti wá di dandan fún ọ pé ó wà á lọ mú nínú àsìkò rẹ tó o ní o gbọ́dọ̀ máa lọ sí ọ̀dọ̀ ẹ tó ní mímọ̀ tó ti di ẹni tó gbé ẹjẹ́ bó ti jindò nínú mọ̀ ọ wà á máa lọ ọbẹ̀ ọ̀dà o tí àdá fẹ́ máa kà sọ̀rí Bukhari la fẹ́ máa kà ẹ dákun ẹ kàdísì fún mi dáadáa tẹ̀júwìdù ó lọ kọ́ pé mo gbọ́dọ̀ mọ Kùránì kà dáadáa mẹ́bí àti mo máa ń yẹ ìmọ̀ kà dáadáa yẹ tẹ́lẹ̀ ọ lọ mọ̀ kà ó rí i pé ọmọ ká dáadáa ó lọ lékè tó mọ̀ ká ó mọ̀ mọ́ àdìsí tó bá ti wá ń gbọ́ níbẹ̀ ó wà máa lọ mọ́ pàwọn èèyàn ó ní forí rẹ̀ dáhùn ìdáhùn kankan ṣùgbọ́n ó ti di wàhálà lé ọ lórí pẹ̀lú tó gbé sórí yẹn kó o lọ máa gba ìmọ̀ tó jẹ́ pé ó máa kọ́ àwọn èèyàn tó wà bẹ̀yẹn tó gbé sórí kó wá dúró síbẹ̀ kó wá ní pé ò ní wá ìmọ̀ pé àìmọ̀kan tá tó wà bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀fì máa ṣe lọ irú ẹni yẹn ó ti jẹ́ pé n tó ṣe nǹkan tó burú ni tí ọ̀dọ̀. tòbí jẹ́ pé tí nǹkan bá jẹ́ fádùn àìní ó máa ń padà á di wáájí ẹ̀ fádùn kìfáyà á máa padà di fádùn àìní léèyàn lórí nígbà tí wọ́n bá ti yẹ ẹni yẹn ní nǹkan kan tó jẹ́ pé ó sì ní nǹkan ṣe pẹ̀lú kí ni o ẹ̀sìn òun ló sì gbọ́dọ̀ fún wọn ó wá rí i pé ìmọ̀ yẹn ò tó ó gbọ́dọ̀ máa wà ó lọ máa wá lọ́dẹ tó jẹ́ pé ó ti mọ̀ dáadáa ètò wa jẹ́ fárídù àìníhù ó pé ẹnì kọ̀ọ̀kan fárídù àìní ni ò gbọ́dọ̀ mọ̀ mọ̀ ẹnì kọ̀ọ̀kan onífádọ àìní ni ò gbọ́dọ̀ mọ̀ mọ̀ àwọn afá àwọn ni pé kí ló jẹ́ fárídù àìní lórí ẹnì kọ̀ọ̀kan tí ò gbọ́dọ̀ mọ̀ mọ̀. àwọn afa alákọ̀ọ́kọ́ ni pé ọ̀rọ̀ tí wọ́n kọ́ sọ̀rọ̀ yẹn lórí òun náà ni pé ẹ̀sìn wa yìí a rí wípé èdè lárúbáwá <laughs> ó wà very very important níbẹ̀ torí pé èdè lárúbáwá òun ní kùránì ló gbà wá inú sọ́dù ṣùárà ọlọ́ni bílísàánì àrọ̀bíyìn mòbí ọlọ́ni èdè kan la fi sọ kùránì kalẹ̀ èdè lárúbáwá tó jẹ́ wípé ó fojú hàn dáadáa inú sọ́ọ̀tù fusilat ọlọ́ni kitabun fusilat ayatuhu qur'anan arabiyyan liqawmin ya'lamun. ọlọ́run jọ mọ́ pé kùránì táyé pé a ṣàlàyé ẹ̀ dáadáa ni ọlọ́ni nǹkan kíkà tó jẹ́ èdè lárúbáwá sọ ọlọ́run sọ́nu sọ́tún sọ́kùrù ọlọ́ni inna ja'alnahu qur'anan arabiyya la'allakum ta'qilun. ọlọ́run ní pé àwa la ṣe kùránì ní èdè lárúbáwá torí pé kí ni o òun ni ẹ fi lè gbọ́ yé dáadáa torí pé èdè lárúbáwá wà complex gan Umar radiyallahu anhu ó ní ọ̀rọ̀ tó fìdí múlẹ̀ aládọ́ Umar ní pé ta'allamu al-arabiyya fa innaha min dinikum ó ní ẹ lọ kọ́ èdè lárúbáwá o fa innaha min dinikum inú ẹ̀sìn yín ló wà so èdè lárúbáwá inú ẹ̀sìn yín olóṣègí ni o ò lọ so nínú nǹkan tó kọ́ jẹ́ wájìbù fún ẹnì kọ̀ọ̀kan wa òun náà ni wípé bó o ní o lè má máa pè pẹ̀lú tajwid tó yẹ pé ní pípé àpè tẹ̀yẹ́yẹ́ ṣùgbọ́n o gbọ́dọ̀ mọ èdè lárúbáwá o ẹlòmínú wa kò mọ alif bá àtà èdè lárúbáwá kọ̀ọ̀kan ẹyọ irú ẹni bẹ́ẹ̀ tó bá fẹ́ kà síkàrù kí ló fẹ́ kà tó bá fẹ́ pè rún kí ló fẹ́ pè ṣé yóò lè pè dáadáa bí wọ́n pè sí lẹ́nu só lè máa pè kó lè máa pè kó pè sí lẹ́nu ní ẹgbẹ̀rún ọdún kó lè máa pè torí pé kí ni o òun gángan ò rí kíní yẹn báyìí téèyàn bá mọ èdè Yorùbá tó mọ abc báyìí lédè Yorùbá tó mọ abd Yorùbá tó bá ń ka nǹkan bó bá tiẹ̀ ti tó bá bẹ̀rẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí í kà á tó o fẹ́ pé òun ka nǹkan ó máa rí nǹkan kà nítorí o ti mọ̀ yẹn yóò jẹ́ kó o lè máa ka nǹkan lọ bó bá ti ń kà sí dáadáa ó máa rí kà ló fi jẹ́ wípé èdè lárúbáwá ìmọ̀ pé èdè lárúbáwá lẹ́nu ọ̀ràn yẹn ni fẹ́ni kọ̀ọ̀kan kọ́ máa pè pípé tá à ń sọ yìí òun ni pé mọ lẹ́tà lárúbáwá ẹ̀ bá ti wà tó bá ti jẹ́ mùsùlùmí mùsùlùmí rẹ ìmọ̀ tó jẹ́ dandan lé ọ lórí òun ni kó o mọ lẹ́tà alárúbáwá báyìí tí wọ́n bá fi fatia sórí ẹ̀ bá fatia bá tá fatia tá jí fatia já kó o lè pè kó o lè pè pọ̀ tó o bá ti lè ṣe bẹ́ẹ̀ o ti ìmọ̀ tó jẹ́ dandan lé ọ lórí o ṣe lè sìn ọ kò bá mu mo dàgbà lágbà òsì kan gbogbo àwọn Abubakar wọ́n ti dọmọ forty years kánàbí náà tó dà nàbí ọlọ́kú tó pọ̀ sí ibi tọ́lọ́wọ́ bá wọ́n sì dùn wọ́n lẹ̀sìn wọ́n lẹ̀ ń kọ́ ẹ̀sìn yẹn. èdè kìí ṣe pé tó gbé kìí ṣe èdè wa kọ́ ẹnì kọ̀ọ̀kan ni kéèyàn jẹ́ mùsùlùmí níwọ̀n àbá kọ́mọ̀ lè gbé kùránì bí ó tiẹ̀ mọ yàtà áta òfin ì tí ó mọ gbalada méjì tí ó mọ pè ní bó bá ti rọ̀ lọ́rùn ó sì pé àlébísọ́lọ́ bá ti sọ yẹn ni pé ẹni ka kùránì wà wúwa yàtà áta òfin ì ó gbọ́dọ̀ mọ kùránì kà bó lè kó yẹ pé tà á tù ní wọn fi gba kàtí ọmọ kálò lò wájìbù ni o gbọ́dọ̀ mọ̀ wájìbù ló gbọ́dọ̀ bó ọmọ kálò lò o gbọ́dọ̀ mọ̀ o ò ní ṣe ẹ̀sìn yìí without láì bọ̀ lárúbáwá láì bíbọ̀ lárúbáwá tí mò ń sọ ni pé láì mọ̀ lárúbáwá kà wájìbù alek dandan ni ìmọ̀ sọ wáyé pé ta alamu al-arabiya. Al fa iná àmì ndí ẹ̀kọ́ ẹ gbọ́dọ̀ kọ́ kọ́ wa ló jẹ́ mùsùlùmí tó wá ló gbèsè ayé rẹ̀ ó mọ kùránì ìka tó fi kúrò lórílẹ̀ ayé kò dá ó gbọ́dọ̀ mọ̀ mọ̀ọ́ká kí ló ń ṣe láyé tó fi ní mọ̀ọ́ká ẹ̀sìn dọ́lọ́run ló torí ẹ̀ dọ́lọ́run torí ẹ̀ dán tó wà ní mọ kùránì ìka tó wà ní fi táìmù lẹ̀ pé ọ̀nà wo lọ fẹ́ gbà tó fẹ́ fi mọ̀ọ́ká ọwọ́ àwòrí pé kò jẹ́ dandan lé ọ lórí pé àwọn àfáà ló jẹ́ dandan lé lọ́lọ́pàá tó gbé gbogbo ẹ̀sìn téèyàn ń sìn yẹn tó ò lè pe kùránì dáadáa tó àìmọye ládá ní ń bọ́ fún ẹni tí ò mọ kùránì kà àìmọye ládá ló ń bọ́ fún un tó bá ka àyà kan ládá mẹ́wàá tó ka ẹ tó bá ka aláfi kan níbẹ̀ alifilami ládá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá tó bá tún láníyàn rà ládá yẹn tó jù bẹ́ẹ̀ lọ odidi mùsùlùmí kọ̀ wá ní ní ládá kankan látara kùránì yìí tí ó fi padà sọ́dọ̀ Ọlọ́run tó wá bá mi bẹ́ẹ̀ so ilé alẹ́bí ilé safi ilkọ̀hán kalbaitin harb sọlọ́mọ sọlọ́mọ ilé tí ò sí kúránì èèyàn tí ò sí kúránì lọ́dọ̀ rẹ̀ bí ilé ahoro ni aláìmọ̀kan ni aláìmọ̀kan ò sì ní nǹkan kan lórí ààyè tó fẹ́ sí fáwọn èèyàn èèyàn gbọ́dọ̀ mọ̀ ó mọ̀ kúránì lórílẹ̀ ayé lónìí àwọn èèyàn ń lọ ìgbésí ayé wọn sórí ìrànràn sórí ìrànràn dáradára tóun ti bẹ́ẹ̀ náà wò sí ní mọ̀ kùránì kà wọ́n sì lọ bọ́ lọ́wọ́ so tó wá bá mu kéèyàn ọmọ mọ̀ kùránì kà bí ó tiẹ̀ máa ká lòlò ń tí ó máa pe ní pípé ní pípé bó ti lọ́rùn kó wá máa mà lọ kírun wọ́n ń kírun déédéé lọ jímọ̀ wọ́n ń ṣe gbogbo ẹ̀ ẹlòmíì kò sí tí ò lè ṣe kò wá ní ah, wọ́n kò bámu rárá alẹ́ ilmu alwajib ìmọ̀ dandan ni tí mùsùlùmí ò gbọ́dọ̀ mọ̀ọ́mọ̀ òun ni. so fáńdù ọlọ́ngbélé lórí ni ìyẹn ló wá mọ́ ìyẹn ló bá àdíìsì tí àwọn táwa ń túmọ̀ yẹn àdíìsì tí Anas bunu Malik gbà wá tó wá wà nù Ibnu Maja táwọn afáà sọ pé àdíìsì tó lọ́la fẹ́ àní pé tọ́lábùlẹ̀ ilmi faridọ̀tún alákùlì mùsùlùmí ìyẹn ni pé ìmọ̀ wa mímọ̀ àfáàní ìmọ̀ tó jẹ́ pé ìmọ̀ tá à ń sọ yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ọ ànábì ti sọ lẹ́lẹ́ pé ọ̀ràn yẹn ni ẹni tí ọ̀bá wa yóò jí àwọn àjọ lọ alákùlì mùsùlùmí so ìmọ̀ ọ̀ràn yẹn ni tó o gbọ́dọ̀ mọ̀ mọ̀ tó o bá jẹ́ mùsùlùmí tó o mọ̀ kùránì o ti tí o ò tí ì jẹ́ mùsùlùmí o ò ní tó fẹ́ fi pàdé ọlọ́run o kò sí ní tó fẹ́ fi pàdé ọlọ́run tó fẹ́ sọ fọlọ́run ọba pé o ò mọ kèé ṣe pé kó o gbé kúránì oníyẹ òbá kó o máa kà o ò ní ládàá kankan tó fẹ́ gbà mẹ́ kèé pé kó o gbé kúránì olóyìnbó kó o máa kà o ò ní ládàá kankan tó fẹ́ gbà mẹ́ ó mọ èdè lágbára kódà kó o mọ mọ ìtumọ̀ rẹ̀ wọ́n sọ pé ọgbọ́dọ̀ máa kà yàtọ̀ àtàwọn ọ àwọn èèyàn mọ ojúṣe wọn lórílẹ̀ ayé wọ́n dẹ̀ ń waste life wọn dànù wọn ò dẹ̀ mọ tó yẹ kí wọ́n ṣe abala àkọ́kọ́ nìyẹn wọ́n fi sọ fún wa pé gbogbo tí ó wá jẹ́ ìbáadà ìrun kíkí gbogbo ohun tí wọ́n ní ká máa pè ń je pàtà ayẹyẹ tó ma àwọn tá a máa sọ ó sọ Allahu ni ó sọ gbólóhùn ni nírúkú ni ó sọ ní ìforíkanlẹ̀ ni ó ṣe táyà ni ó ṣe gbogbo gbogbo gbólóhùn yìí pàtà ayẹyẹ torí pé ìrun lọ́ga wajib wájìbù ni fọ́ọ̀mù yẹn ọ̀gọ̀rẹ̀ yẹn wá ń kírun lórílẹ̀ ayé lónìí ẹlòmíràn máa yóò kàn báyọ̀ bá ti ń kírun wọ́n sì dúró yóò so yóò rùkù yóò forí kalẹ̀ yóò kó mbẹ olóyún sálámà wọ́n sàtún ní mọ́sálásí. àìní ìmọ̀ tó yẹ ká ní tó jẹ́ ìmọ̀ tó ṣe pàtàkì fún wa nú ẹ̀sìn òun ló jẹ́ kí àwọn tí ò lẹ́sìn kí wọ́n gẹ́ mùsùlùmí kan kó nú ẹ̀sìn ọbọ̀ bòmí láéláé kó lè ṣèṣe ọ̀lẹ ọ̀lẹ ni máa ń kó nú Islam tí ó bọ̀ síbòmí ẹgbẹ́ mọ̀ pé kò sí tóun bẹ́ẹ̀ ṣe ń bẹ̀ ju pé kò wọ́n kàn wọlé ṣètò àdìyí káṣíjò kájókòó ká gbọ́ nǹkan tó máa wí káyọ̀ sì jò ọ̀tán oko mẹ́. so náà bá dẹ̀ fẹ́ ṣe tó fẹ́ ṣe tó nǹkan bá fẹ́ di nǹkan kan ní tó fẹ́ dọ̀gá nísìn ọkàn ra wo nǹkan kan bẹ̀ ó dẹ̀ fi philosophy orí ẹ̀kún so wọ́n bá gbèsè ayé lọ ẹ̀sìn ọlọ́run mò rí bẹ́ẹ̀. so gbogbo tá a máa ṣe nínú òrùn pátá yanyan ẹ má jẹ́ afọwọ́ kékeré mú gbogbo gbólóǹtà pè ní lárúbáwá ń bẹ̀ èèyàn gbọ́dọ̀ mọ̀ ilmu kí ni o wájìbù ni ìmọ̀ tó jẹ́ dandan lórí mùsùlùmí ni tí ò gbọ́dọ̀ mọ̀ mọ̀ kí bá wọn fà ti sọ kò gbọ́dọ̀ mọ̀ mọ̀ ẹni tí ò bá wa kọ́ yìí tí ò bá mọ èdè lárúbáwá pè kò sí bẹ́ẹ̀ ti fẹ́ pe ẹnu ẹ̀ tó ní ẹgbẹ́ àwọn tí wọ́n máa ń ka fatia ẹ̀mí ọ̀ka sídìí náà oríṣiríṣi nǹkan làwọn yẹn ń kà torí pé kí ni o òun gángan ò kọ́kọ́ lọ kọ́ ìpìlẹ̀ ọ̀rọ̀ yẹn náà a kò ní lọ kọ́kọ́ lọ kọ́ ìpìlẹ̀ ọ̀rọ̀ yẹn kó kọ́kọ́ lọ kọ́ ní kó kọ́ alábẹ́tì yẹn kó farabalẹ̀ kọ́ kó kọ́ fati abẹ kó kọ́ kẹ́sù ọ̀tọ̀ níbẹ̀ ń tó dàgbà alágbà tí ò padà lè máa pè mọ́ tẹ́gbẹ́ ìgbà tó dàgbà alágbà ló gba ẹ̀sìn ọdún yàtọ̀ ọlọ́run bá ti mọ bí ó ti sàmójúkò fún rẹ níbẹ̀ tó wá nira fún tí ò wá lé ẹ yóò máa lọ lé kéwù kò gbọ́dọ̀ máa lọ làwọn bá fi sọ pé tọ́lábì yóò máa tún máa wà lójoojúmọ́ ni wọ́n máa wà tọ́lábì ni òṣìṣẹ́ ọlọ́run bá sọ pé yóò máa wà ní wíwà yẹn ni tọ́lábì ni pé ó máa lọ ó máa lọ ó máa lọ kí ni ẹni pé kọ́ ọmọ fàrídọ̀ ni kọ́ ọmọ lọ kọ́ ọlọ́mọ kọ́ kí ni ẹni pé kọ́ ọmọ wọn lọ bọ pé mímọ yẹn jẹ dandan ó wọn ni wíwá ló ṣe kí ni òun ló jẹ dandan yóò máa wá náà tí ó fi kú iye tó bá mọ̀ mọ̀ ń pè mẹ́ yóò mọ̀ mọ̀ ń pè ìmọ̀ tó jẹ́ dandan fún wa ìmọ̀ tá a fi ṣèbáàdà fọlọ́run tá a torí ẹ̀ wálé ayé o ò lè ka kùránì without kó o kàlédè lárúbáwá ẹni tí ò bá dẹ̀ ti mọ kùránì ka ẹ̀san tó tóbi ní bọ́mọ lọ́wọ́ so látara bẹ́ẹ̀ yóò tún jí àwọn àjọ ọlọ́run pé kò tún mọ tó jẹ́ tó jẹ́ dandan lé lórí tó yẹ kó ṣe ó ti dáhùn ẹ̀wájú ọlọ́run so gbogbo dáhà fi ṣe ẹ̀sìn yẹn pátá yányán wájibù kí wọ́n á ní nǹkan ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ wájib òun náà ni pé gbogbo tó o bá wá fẹ́ ṣe pátá yẹ́nyẹ́n tó jẹ́ wípé ẹ̀sìn ló ní kó o ṣe gbogbo tó o fẹ́ ṣe tó jẹ́ pé ẹ̀sìn ló ní kó o ṣe lápèjúwe ni pé o fẹ́ lọ ṣe hajj ẹ̀sìn ló ní kó o ṣe hajj ìmọ̀ yẹn ó ti di dandan fún ọ kó o lọ béèrè rẹ̀ lọ́dọ̀ ẹni tó bá jẹ́ tó wà tàbá rúru nínú mímọ́ ọ wà á mọ̀ nípa áàjì ọkàn wa lọ áàjì o tún débẹ̀ tán wọ́n tún àwọn tó tún wà lọ́hùn àwọn wọ́n wò pé ojúṣe àwọn ni káwọn ọkọ yín níbẹ̀ ti ṣe áàjì ojúṣe wọn ni gbọ́dọ̀ pé èrò pọ̀ ẹlòmíì àwọn tó ń yàn ti àwọn èèyàn lọ́dọ̀ tí wá ń bì àwọn lè wò pé kí ni àbúrò kí ni <laughs> àwọn wò yí gbé kí ni àbùrọ̀mọ́ kọ́yàn ẹni ọ̀rọ̀ àti mọ̀kànmọ́ fúnra ara rẹ̀ nìyẹn owó tiwọn lọ́kàn wọn àwọn ni òṣojúṣe tiwọn ọlọ́run béè lọ́wọ́ wọn ìwọ náà gbọ́dọ̀ ṣojúṣe rẹ ó lọ ọ̀dọ̀ onímọ̀ tó mọ̀ pé ó mọ̀ ó wà á ní kó ṣàlàyé áàjì fún ọ bóyá ibi tó bá ti dé áàjì ló ti lọ bá onímọ̀ ní pé iṣẹ́ tí mo fẹ́ ṣe bóò ni màá ti ṣe tí ó fi jẹ́ pé ọlọ́run bó fi tẹ́wọ́ gbà lọ́wọ́ mi ìmọ̀ yẹn ti di wájìbù fún gbà yẹn ọwọ́ àwòrán pé ẹ wò ó ebi àwa ṣe àjì ní báyìí bá ti ń ṣe náà èmi náà máa wò bí wọ́n bá ti ń ṣe ọwọ́ ṣe bálabàla bó o ti ṣe yẹn o ti di ẹni tó ṣe wípé o ò ní ní àjì yẹn o ìmọ̀tá yẹn kó tún wá dójú ẹ̀dẹ̀ nílé wa lórí o tún jí ẹ̀wọ̀n jọ lọ. so ìmọ̀ tó jẹ́ dandan lé wa lórí dandan ni kẹ́nìkọ̀ọ̀kan wa ó gbìyànjú láti wà ó ń la ṣàlàyé fún wa yẹn táwọn àfa sọ ẹlẹ́kìnní bẹ́ẹ̀ òun ni wípé o gbọ́dọ̀ mọ bá a ti pe lárúbáwá lẹ́nu àwọn àfa sọ bẹ́ẹ̀ ni o mọ lẹ́tà lárúbáwá báyìí o lè kà nínú kùránì báyìí o sì mọ bá a ti pè lẹ́nu ìmọ̀ tó jẹ́ dandan fún gbogbo mùsùlùmí gbogbo ẹni tí ò bá ti mọ̀ kò tí ì kọlifáì láti jẹ́ mùsùlùmí ìmọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé ìbáàdà tó ga jù tó jẹ́ kí ni o tó jẹ́ ìrun gbogbo ọ̀rọ̀ tá a máa ń sọ ń bẹ̀ pátá yẹ́nyẹ́n ìmọ̀ yẹn mùsùlùmí ò gbọ́dọ̀ máa wà kò gbọ́dọ̀ máa mọ̀ tó o bá wà mọ̀ tó ní pé irun dànù ni kò ní kan òun ni pé ó wá fẹ́ ṣe nǹkan kan ó fẹ́ ó fẹ́ yọ zakani sìn ọkàn òwe èmi máa yọ zakani ọkàn yọwọ́ kan o ò béèrè lọ́wọ́ onímọ̀ o ò ní ní zaka yẹn torí pé o ò wá bú o ò wá ìmọ̀tọ́ ẹ̀kọ́ wa o lọ ájì o wádìí pé bó o ló ti ṣe tí o fi dà o ò sì mọ́ o kàn ń ṣe bó o ti rí ọ̀wá nígbà tó ti lọ tó ti dé o ti ṣe bẹ́ẹ̀ kó o ṣe o ṣe bẹ́ẹ̀ kó o ṣe so ìmọ̀ tí bá ti wá ń jẹ́ dandan yóò wá máa jẹ́ kí ni o nǹkan tẹ́kẹ́ tí nǹkan bá ti ṣẹlẹ̀ báyìí tó bá ti délẹ̀ báyìí tó ń pè ìwọ ló kó sínú ó dẹ̀ mọ̀ pé oníbùkátà sínú ẹ̀sìn ó fẹ́ ṣe nínú ẹ̀sìn ó wà béèrè lọ́wọ́ ẹni tó wà tó wà tàbá o dandan ni fún ọkọ béèrè ọkọ yẹn pé ẹ jẹ́ ṣé bọ́ bá ti wù mí pé tí bá ti ṣé bọ́ bá ti wù mí so ìrẹsẹ̀ ọ̀bọ̀ ọ̀dọ́rọ̀ ẹ̀wọ̀ ìmọ̀ táwọn afá sọ fún wa pé ó àlàkùnlé mùsùlùmí lórí gbogbo mùsùlùmí wọn á ní kí ló dóbi jẹ́ dandan nínú nǹkan tí wọ́n ká alẹ́ lẹ̀ táwọn àfáà fi sọ fún wa wípé ìmọ̀ yìí o ìmọ̀ tó jẹ́ dandan ni o kò sí ọgbọ́n téèyàn fẹ́ dá sí i sọ òun náà ni wípé ibẹ̀ lọ́lọ́run ọba so ẹ̀san mọ́ ibẹ̀ lọ́lọ́run ọba so ẹ̀san mọ́ tó o bá ti ṣe bọ́lá wọn bá ti ní kó o ṣe nǹkan ló gbẹ̀san tó o bá ti ṣe bẹ́ẹ̀ o ò ní gbẹ̀san wájú ọlọ́run kí wọ́n lọ́wọ́ ń ṣe kí wọ́n wá ṣe gbogbo alẹ́ látòkè tóbi délẹ̀ kọ́ wá mọ̀lẹ́ sàn kan wájú ọlọ́run ìmọ̀ràn ẹgbẹ́ òní ó gbé ọwọ́ ní àdìjọ́ náà ìmọ̀ ilé ìdandan ni gbogbo ọmọ yòókù kọ́ ọmọ lórílẹ̀ ayé kó o di dókítọ̀ alẹ́ tó jẹ́ dókítọ̀ lórílẹ̀ ayé lónìí o tí o mọ̀ kùránì kà alẹ́ tó jẹ́ ẹnjìníà lórílẹ̀ ayé lónìí tí o mọ̀ kùránì kà alẹ́ tó jẹ́ pé ìmọ̀ ní lórílẹ̀ ayé tí bá ń sọ̀rọ̀ níbì kan tí o sì ní mọ̀ kùránì kà ó fi ìmọ̀ tọmọ níwọ̀nba ó fi ilẹ̀ ìmọ̀ tó wá jẹ́ tí ó gbé wọnú àlùjánnà ó ṣe kí ni ó gbàgbé ó wá lùsì gbogbo ilé ayé ẹ̀dá mi àwọn yẹn wá ìmọ̀ ẹlòmíì ó dàgbàlagbà yóò tún lọ kọ́sẹ́ mi pé ìbọn ìdàgbàlagbà òun nídìí owó ọyọ pé ẹni tún máa lọ sọ pákó àyè tún máa fojú sí pàtì ẹni tún máa ṣe kíní kan kíní kan kọ̀ wá ní ìmọ̀ kùránì láyé kò ní sọ pé ẹ jẹ́ ń lọ lé ké kí n lọ mọ̀ kùránì kò ní lọ rẹ̀ tó wá rí bẹ́ẹ̀ kò bá mu rò so látara bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú ká jẹ́ wípé á jẹ́ ẹni tó jẹ́ wípé yóò wá ìmọ̀ yìí tẹ́ dábàá tí wọ́n ń gbìyànjú tá a bá ń wà òṣìṣẹ́ ọlọ́run bá ti wá ṣe àwọn àdéhùn tó pọ̀ ó ní inal màláìka àwọn màláìka látàdọ̀wù àjìnìhàtàhà lè tọ́ líbìlì ilmin rídọ́n bímọ yẹtìlú àwọn màláìka tó bá ń wá mọ̀ yẹn tó ń lọ lé kéwú tó fẹ́ mọ kùránì kà tó fẹ́ mọ àwọn kìíní àwọn màláìka ọmọ tẹ́ ìyẹn ẹlẹ́ẹ̀lẹ̀ fún ọ wọ́n ti bá ti ń wá ìmọ̀ ẹ̀sìn ni látòkè tóbi délẹ̀ àti mustahabu bẹ́ẹ̀ o àti fardo aini ni o àti fardo kìfáyà bẹ̀ ẹ ti bá ti ń wá kìí ṣe ti ń lọ skul ni wọ́n sọ ìyẹn ti ń lọ kọ́ engineering ìyẹn ti ń lọ kọ́ ni wọ́n sọ àwọn màláìka ó tẹ́ ìyẹn lẹ̀ torí pé wọ́n ò rí ni wọ́n ó tẹ́ ìyẹn lẹ̀ fún ọ báyìí tó jẹ́ wípé orí ìyẹ́ àwọn màláìka ló gbà lọ òun ló gbà bọ̀ rídọ̀n bí màá torí pé inú wọn ń dùn sí nǹkan tó ń yẹ wá. so ó tún wá ní pé ẹ wá rí o gbogbo kí ni o wà á nà àlìmà láyé step fìrò láwù máa ń fi sàmà wá tí wọ́n máa ń hátàlì ìtàánù fìlìmà. onímọ̀ gbogbo nǹkan ni wọ́n máa wá foríjì fún tí ń bẹ sẹ́mọ̀ wà foríjì fún àwọn màláìka gbogbo àwọn tí wọ́n tún bẹ́ alẹ́ lẹ̀ wọ́n wà wọ́n foríjì fún ee dórí ẹja tí ń bẹ nínú omi yọ wà foríjì fún. àwọn ìgbẹ́ òtún yára débi ẹja torí pé kí ni onímọ̀ ìmọ̀ ń bẹ nínú ẹ̀sìn bó bá pa nǹkan nínú ẹ̀sìn ọlọ́run ọba tó mú ẹran tó fẹ́ pa ẹ tó mẹ́ran tó fẹ́ pa òun kàn du ẹran ni kò ṣe bísímìlà inú ẹran yìí ò ní dùn torí pé kí ni o ó jẹ́ kẹ́ran yẹn ọ bọ́ sí mẹ́ta tù kò jẹ́ ọ bọ́ sí ẹran tí ó lápọ̀nlé níwájú ọlọ́run gbọdọgbọ onímọ̀ bá ní òun ọ̀hún apá ẹran yóò pa pẹ̀lú bisimilá yóò pa pẹ̀lú dára ẹran yẹn wà kí ni o ẹran náà ṣé ò ní ṣàdúrà fún tì kò jẹ́ ọ sí mẹ́tàtù torí pé kí ni o ìmọ̀ onímọ̀ ṣe àǹfààní fún àwọn ènìyàn lójú ọlọ́run sọ pé mọ́ni àràdà lọ́wọ́ bíi khairan yufakihu fid din ẹlẹ́wọ̀n bàbá gbèrò rere rò nínú ẹ̀sìn ìmọ̀ tá a sọ lẹ́ẹ̀lẹ́ yìí lọ́lọ́run bó fògbọ́ yé ìmọ̀ ẹ̀sìn lọ́lọ́run bó fògbọ́ yé so ká gbìyànjú ká má fi ọwọ́ kékeré mú ìmọ̀ ẹ̀sìn ó dàdé yẹn bá lásìkò tó o lè fi jìndò nínú ìmọ̀ lọ́wọ́ so o tó gbé ìmọ̀ fadilolẹ̀ alimi ìmọ̀ ọlá tí mẹ́ fún onímọ̀ alálẹ̀ abidi kàfádìlì kọ́mẹ́rì àlàsá ìrìn kàwáàkì sori pé ọlá tí ń bẹ fún ní mímọ̀ lórí àwọn tó yẹ pé àwọn yòókù bí òṣùpá ti ní ọlá lórí gbogbo ìràwọ̀ tó kù bẹ́ẹ̀ ló ti rí so kéèyàn bá lè jìndò nínú ìmọ̀ ẹ̀sìn kó gbìyànjú àti jìndò rẹ̀ tó bá lè jìndò ńbẹ jẹ́ ẹni tó ṣe wí pé ó wá ìmọ̀ yẹn dáadáa ìmọ̀ tó náà bá ní kó wá tó jẹ́ ìmọ̀ tó jẹ́ o gbọ́dọ̀ má wà o gbọ́dọ̀ fi ṣeré o gbọ́dọ̀ fàṣìkò lẹ̀ bó o bá ti bàtìkó lẹ̀ lọ́rùn bá ní ọmọ sàn wọn náà lẹ́sàn-án ní lórí tó o bá wá ṣe èyí ó yí àwọn àjọ ọlọ́run so kárí pé a gbìyànjú dáadáa a rí pé a wá ilé yìí so látara bẹ́ẹ̀ torí àsìkò a máa dúró báyìí bẹ́ẹ̀ àtúndínlẹ́dún bẹ́ẹ̀ béèrè béèrè kan ọ̀rọ̀ méjì so ìtí agbọ́ kọ́lọ̀ jẹ́ kó ṣe wá ní àǹfààní kọ́lọ̀ jẹ́ kí ó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa ìwé tí mo sọ àwọn náà ti agbọ́ ọlọ́mọṣẹ́ àjẹkùn ẹnì kọ̀ọ̀kan wa subhanaka Allahumma wa bihamdika. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. ìbéèrè àwọn la ní number one number two number three number one. ẹjọ́ mo